irú n tó ṣẹlẹ̀ sí mi lónìí ò ṣẹlẹ̀ sí mi rí látijọ́ tí mo ti délé ayé epo ten thousand naira ó ní mo rà sínú mọ́tò mi lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ èmi àti ọmọ mi àárín èrò òun la bára wa tí àwọn èèyàn péjọ lé wa lórí kó tó di wípé aláàánú kan jáde tó wá gbé wa sínú ọkọ̀ rẹ̀ eléyìí ni ariwo tí òṣèré Nollywood Yorùbá èyí tí a mọ orúkọ rẹ̀ sí Bídèmí Kòsọ́kọ́ tó jẹ́ kan lára àwọn ọmọ bíbí inú àgbà òṣèré nollywood yorùbá àti ti elédè gẹ̀ẹ́sì èyí tí a mọ orúkọ rẹ̀ sí jíde kòsọ́kọ́ ariwo yìí ni arábìnrin yìí kó síta nígbà tí nǹkan tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹ̀yìn náà ẹ gbọ́ nǹkan tí arábìnrin náà wí.